ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí ni pẹpẹ ìgbéyàwó àti ìwọ tìkára rẹ̀ pẹpẹ ìgbéyàwó àti ìwọ tìkálára rẹ̀ a kà láti inú ìwé Genesis orí kejì ẹsẹ̀ ìkejìlélógún tó kà báyìí wípé nítorí náà lè ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ìyá rẹ̀ sílẹ̀ yóò sì fi ara mọ́ aya rẹ̀ òun sì di ara kan. ojú ọjọ́ ò tilẹ̀ fi gbogbo ara fanimọ́ra nítorí pé ṣe ni òjò ṣú tí atẹ́gùn sì ń fẹ́ bí àwọn akọrin ṣe ń kọ orin àdákọ wọn láìpẹ́ rẹ̀ uh, Vincent àti Chidinma dúró níwájú olùṣọ́ àgùntàn láti ka ẹ̀rí àti ẹ̀jẹ̀ ìgbéyàwó wọn níwọ̀n ìṣẹ́jú mélòó lẹ́yìn ìgbà náà olùṣọ́ àgùntàn ní nísinsìnyí mo pè yín ní ọkùnrin àti aya rẹ̀ o lè fi ẹnu kò aya rẹ lẹ́nu. bí a ti rí nínú àpẹẹrẹ yìí ẹlẹ́gbẹ́ gbogbo ènìyàn ni ó fẹ́ràn ayẹyẹ ìgbéyàwó àwọn ẹlòmíràn máa wò ó pẹ̀lú àfiyèsí àti ìrètí ńlá àwọn mìíràn sì máa wò ó pẹ̀lú ẹ̀rù tí ó ní ìbànújẹ́ díẹ̀ nínú a máa yà wọ́n lẹ́nu ibi tí gbogbo ìfẹ́ àkọ́kọ́ ni bí ṣe ń ṣe wọ́n lára ibi tí ó lọ èyí ni ohun tí o gbọ́dọ̀ mọ̀ ìgbéyàwó jẹ́ ohun tí ó nílò kí ènìyàn dàgbà nípa ọgbọ́n orí àti ìmọ̀lára eléyìí pẹ̀lú sì ní í ṣe pẹ̀lú ìdàgbà nípa ìhùwàsí ẹni. E nígbà tí àwọn ènìyàn méjì tí ó fẹ́ fẹ́ra wọn bá lọ síwájú pẹpẹ tí olùṣọ́ àgùntàn sì pàṣẹ pé a ti so wọ́n pọ̀ ìyanu kan ó ṣẹlẹ̀ ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ di ẹni tí a so pọ̀ di ẹyọ kan ní ọ̀rọ̀ mìíràn bí bíbélì ṣe pé ara méjì di ẹyọ kan eléyìí sì jẹ́ àdìtú ńlá gẹ́gẹ́ bí ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ti sọ fún wa ṣùgbọ́n síbẹ̀ ìwà wọn kò yí padà nítorí ìkéde yìí onígbàgbọ́ tí ó ń fẹ́ láti wọnú ìgbéyàwó lọ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kún fún ìmọ̀ yìí pé ìgbéyàwó kò ní yí ìwà ọ̀hún padà bí kò ṣe wípé ìgbéyàwó a máa fi àwọn àìṣedédé àti kùdìẹ̀kudiẹ ènìyàn hàn gbangba. ìpalẹ̀mọ́ onígbàgbọ́ fún ìgbéyàwó gbọ́dọ̀ jẹ́ eléyìí tí ó ní nínú rẹ̀ ìdàgbà nípa ti ẹ̀mí àti nípa ìmọ̀lára àti ọgbọ́n orí. ohun kan tí ènìyàn lè wò tàbí tí ènìyàn lè máa wò nípa ìmúrasílẹ̀ rẹ̀ ó ní àwọn èso ti ẹ̀mí e gẹ́gẹ́ bí ìwé Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún ti kà wọ́n sílẹ̀ àti ìfẹ́ gẹ́gẹ́ bí ìwé Kọ́ríńtì kínní orí ìkẹtàlá ti ṣe àlàyé rẹ̀ ènìyàn ò kàn ní lójijì di ẹni tí ó kún fún sùúrù nítorí wípé ó ṣe ìgbéyàwó tàbí ó fẹ́ ẹni tí ó fẹ́ràn jùlọ lótìtọ́ ènìyàn lè na ẹni tí ó fẹ́ràn jùlọ pẹ̀lú tí ó bá já sí wípé ẹni náà kò tíì kún fún sùúrù tí kò sì lè kó ara rẹ̀ ní ìjánu ẹ ṣe àkíyèsí rẹ̀ wípé ìdàgbà nípa ti ẹ̀mí a máa wá nípa mímọ̀ọ́mọ̀ fi ọkàn sí àti fífi ọ̀rọ̀ ọlọ́run sí ìṣe nítorí náà ni mo ṣe ń béèrè láàárọ̀ yìí kí ni ò ń ṣe pẹ̀lú ìgbà àpọ́n tàbí wúndíà rẹ ǹjẹ́ àwọn ìmúrasílẹ̀ rẹ fún ìgbéyàwó jẹ́ eléyìí tí ó kàn kún fún ríro èrò orí bí ènìyàn ṣe ń sọ̀rọ̀ dídùn àti bí ènìyàn ṣe ń mú ilé ìgbafẹ́ tí ó dára tí ènìyàn lè lọ pẹ̀lẹ́ o pẹ̀lú olólùfẹ́ ni ǹjẹ́ o tilẹ̀ ń fiyèsí ara rẹ ǹjẹ́ o múra sílẹ̀ ní tòótọ́ nípa fífọkàn sí bí o ṣe lè dàgbà lẹ́mìí àti lára kíyèsára kí o sì mú lọ́kùnkúndùn ìdàgbà nípa ẹ̀mí rẹ̀ àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé bí a ṣe ń ṣẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà ìwé ebérù orí ìkẹjọ dé orí ìkẹwàá ẹ máa bá wa kà lọ. ebérù orí kẹjọ kókó ohun tí à ń sọ nìyí pé a ní irú olórí àlùfáà báyìí ẹni tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlá ní ọ̀run òun yìí ni òjíṣẹ́ ní ilé ìsìn tí ó mọ́ jùlọ tí í ṣe àgọ́ tòótọ́ tí olúwa fúnra rẹ̀ kọ́ kì í ṣe èyí tí ènìyàn kọ́ nítorí gbogbo olórí àlùfáà tí a bá yàn a pé kí wọ́n máa mú ẹ̀bùn àti ẹbọ àwọn ènìyàn wá síwájú ọlọ́run ni bákan náà ni òun náà ní láti ní àwọn ohun tí yóò máa mú wá síwájú Ọlọ́run bí ó bá jẹ́ pé ó wà nínú ayé kì bá ti jẹ́ àlùfáà rárá nítorí àwọn àlùfáà wà tí wọ́n mú ẹ̀bùn àwọn ènìyàn lọ síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ìlànà òfin àwọn yìí ń ṣe ìsìn wọn nínú ilé ìsìn tí ó jẹ́ ẹ̀dà àti àfijọ ti ọ̀run a rí i pé bẹ́ẹ̀ ni ó rí nítorí nígbà tí Mósè fẹ́ kọ́ àgọ́ ohun tí Ọlọ́run sọ fún un ni pé ṣe àkíyèsí pé o ṣeun gbogbo gẹ́gẹ́ bí àwòrán tí mo fi hàn ọ́ ní orí òkè. ṣùgbọ́n nísinsìnyí iṣẹ́ ìsìn tí olórí àlùfáà wa dára púpọ̀ ju ti àwọn ọmọ Léfì lọ nítorí pé májẹ̀mú tí ó jẹ́ alárinà fún dára ju ti àtijọ́ lọ ìdí ni pé ìlérí tí ó dára ju ti àtijọ́ lọ ni májẹ̀mú yìí dúró lé lórí bí májẹ̀mú ti àkọ́kọ́ kò bá ní àbùkù kò sí ìdí tí a bá fi fi òmíràn dípò rẹ̀ nítorí ọlọ́run rí ẹ̀ṣẹ̀ kà sí wọn lọ́rùn ni ó fi sọ pé. olúwa wí pé ọjọ́ ń bọ̀ tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilé Júdà dá májẹ̀mú titun kì í ṣe irú májẹ̀mú tí mo bá àwọn baba wọn dá ní ọjọ́ tí mo fà wọ́n lọ́wọ́ jáde kúrò ní ilẹ̀ Éjíptì nítorí wọn kò pa májẹ̀mú mi mọ́ mo bá kẹ̀yìn sí wọn èyí ni májẹ̀mú tí n ó bá ilé Ísírẹ́lì dá nígbà tí ó bá yá n ó fi òfin mi sí inú wọn n ó kọ ọ́ sí ọkàn wọn èmi ò jẹ́ Ọlọ́run wọn àwọn náà yóò sì jẹ́ ènìyàn mi kì yóò sí ìdí tí ẹnìkan yóò fi kọ́ aládùúgbò rẹ̀ tàbí arákùnrin rẹ̀ pé mọ Olúwa nítorí pé gbogbo wọn ni wọn ó mọ̀ mí ohun tí ó ṣẹ̀ láti orí àwọn mẹ̀kúnnù inú wọn títí dé orí àwọn ènìyàn pàtàkì pàtàkì nítorí wọn ò fi àánú fojú fo ìwà burúkú wọn n kò sì ní rántí àṣẹ wọn mọ́. nígbà tí ó sọ̀rọ̀ nípa májẹ̀mú tuntun ohun tí ó ń sọ ni pé tí àtijọ́ ti di ògbólógbòó ohun tí ó bá sì ti di ògbólógbòó kò ní pẹ́ parẹ́. Hébérù orí kẹsàn-án. Májẹ̀mú àkọ́kọ́ ní àwọn ètò ìsìn àti ilé ìsìn bí ó tilẹ̀ jẹ́ pé ti ayé ni. Nítorí wọ́n pa àgọ́ àkọ́kàn nínú rẹ̀ ni ọ̀pá fìtílà àti tábìlì wà. Lórí tábìlì yìí ni búrẹ́dì máa ń wà níwájú Olúwa nígbà gbogbo. Èyí ni à ń pè ní ibi mímọ́ lẹ́yìn aṣọ ìkélé kejì ní àgọ́ tí à ń pè ní ibi mímọ́ jùlọ wà níbẹ̀ ni pẹpẹ wúrà wà fún sísun tùràrí àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yíká nínú àpótí yìí ni apẹ wúrà kékeré kan wà tí wọ́n fi mánà sí nínú àti ọ̀pá árónì tí ó rúwé nígbà kan rí àti àwọn wàhálà òkúta tí a kọ òfin mẹ́wàá sí. Si ní òkè àpótí yìí ni àwọn kérúbù ògo Ọlọ́run wà tí òjìji wọn bo ìtẹ́ àánú n kò lè sọ̀rọ̀ nípa àwọn nǹkan yìí fínífíní ní àkókò yìí bí a ti ṣe ṣe ètò gbogbo nǹkan wọ̀nyí nìyí nínú àgọ́ àkọ́kàn ni àwọn àlùfáà ti máa ń ṣe wọléwọ̀de nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ ìsìn wọn ṣùgbọ́n olórí àlùfáà nìkan ni ó máa ń wọ inú àgọ́ kejì lẹ́ẹ̀kan lọ́dún sì ni òun náà kò sì jẹ́ wọ ibẹ̀ láì mú ẹ̀jẹ̀ lọ́wọ́ tí yóò fi rúbọ fún ara rẹ̀ àti fún ẹ̀ṣẹ̀ tí àwọn ènìyàn bá ṣèèṣì dá ẹ̀mí mímọ́ fi hàn nípa èyí pé ọ̀nà ibi mímọ́ kò tí ì ṣí níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá wà àkàwé ni gbogbo èyí jẹ́ fún àkókò yìí àwọn ẹ̀bùn àti ẹbọ tí wọ́n ń rú nígbà náà kò lè fún àwọn tí ó ń rú wọn ní ìbàlẹ̀ àyà pátápátá ohun tí a rí dìmú nínú wọn kò ju nípa jíjẹ àti mímu lọ àti nípa oríṣiríṣi ọ̀nà ìwẹ̀ ọwọ́ wẹ ẹsẹ̀ ìwọ̀nyí jẹ́ ìlànà àwọn nǹkan tí a lè fojú rí tí yóò sì máa wà títí di àkókò àtúnṣe ṣùgbọ́n Kristi ti dé òun sì ni olórí àlùfáà àwọn ohun rere tí ó wà ó ń ṣe iṣẹ́ rẹ̀ nínú àgọ́ tí ó pé tí ó sì tóbi ju ti àtijọ́ lọ àgọ́ tí a kò fi ọwọ́ kọ́ tí kìí sì ṣe ti ẹ̀dá ayé yìí kìí ṣe ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ti màálùú bí kò ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ ni ó fi rúbọ nígbà tí ó wọ inú ibi mímọ́ jùlọ lọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ṣe ìràpadà ayérayé fún wa nítorí bí ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ti màálùú àti eérú abo màálùú tí a bù wọ́n àwọn tí wọ́n bá ṣe ohun èérí nípa ẹ̀sìn bá sọ wọ́n di mímọ́ lóde ara mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi tí ó fi ara rẹ̀ rú ẹbọ tí kò lábùkù sí Ọlọ́run nípa ẹ̀mí ayérayé yóò wẹ ẹ̀rí ọkàn wa mọ́ kúrò nínú iṣẹ́ tí yọrí sí ikú kí yóò sì fi ṣe wáyẹ fún ìsìn Ọlọ́run alààyè nítorí èyí òun ni alárinà májẹ̀mú ó kú kí ó lè ṣe ìràpadà fún ẹ̀ṣẹ̀ tí ènìyàn dá lábẹ́ májẹ̀mú àkọ́kọ́ kí àwọn tí Ọlọ́run pè lè gba ìlérí ogún ayérayé nítorí bí ènìyàn bá ṣe ìwé bí òun ti fẹ́ kí wọ́n pín ogún òun ìdánilójú kọ́kọ́ gbọ́dọ̀ wà pé ó ti kú kí ẹnikẹ́ni tó lè mú ìwé náà lò ìwé ìpíngún kò wúlò níwọ̀n ìgbà tí ẹni tí ó ṣe é bá wà láàyè ó di ìgbà tí ó bá kú ìdí nìyí tí ó fi jẹ́ pé pẹ̀lú ẹ̀jẹ̀ ni a fi ṣe májẹ̀mú àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin nígbà tí Mósè bá ti ka gbogbo àṣẹ Ọlọ́run fún àwọn ènìyàn tán a mú ẹ̀jẹ̀ ọ̀dọ́ màlúù àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú pupa àti ẹ̀ka igi ìsopù a fi wọ́n ìwé òfin náà àti gbogbo àwọn ènìyàn a wá sọ pé. èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí ọlọ́run pa láṣẹ fún yín. bákan náà ni yóò fi ẹ̀jẹ̀ wọn ara àgọ́ náà àti gbogbo ohun èlò ti ìsìn gẹ́gẹ́ bí ìlànà tí òfin ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo nǹkan pátá ni à ń fi ẹ̀jẹ̀ sọ di mímọ́ àti pé láìsí ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí náà nígbà tí ó jẹ́ pé a ní láti fi ẹbọ sọ ẹ̀dà àwọn nǹkan ti ọ̀run di mímọ́ a rí i pé àwọn nǹkan ti ọ̀run fúnra wọn nílò ẹbọ tí ó dára ju èyí tí ẹ̀dá wọn gbà lọ nítorí kì í ṣe àgọ́ tí a fi ọwọ́ kọ́ ni Kristi wọ̀ lọ èyí tí í ṣe ẹ̀dà ti àgọ́ tòótọ́ ṣùgbọ́n ọ̀run gan-an ni ó wọ̀ lọ nísinsìnyí ó wà níwájú ọlọ́run nítorí tiwa kì í sì í ṣe pé àrútúnrú ni yóò máa fi ara rẹ̀ rúbọ bí olórí àlùfáà àti ìdílé Léfì ti máa ń wọ ibi mímọ́ jùlọ lọ ní ọdọọdún pẹ̀lú ẹ̀jẹ̀ tí kìí ṣe ẹ̀jẹ̀ ara rẹ̀ bí bẹ́ẹ̀ bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìbá ti máa jìyà láti ìgbà tí a ti fi ìdí ayé sọlẹ̀ ṣùgbọ́n ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí àkókò pín dé láti wẹ ẹ̀ṣẹ̀ nù nípa ẹbọ ẹ̀kan ṣoṣo tí ó fi ara rẹ̀ rú dandan ni pé kí gbogbo ènìyàn kú lẹ́ẹ̀kan lẹ́yìn ikú ìdájọ́ ló kàn bákan náà ni Kristi nígbà tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan láti kó ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ yóò tún padà lẹ́ẹ̀kejì kì í ṣe láti tún ru ẹ̀ṣẹ̀ mọ́ ṣùgbọ́n láti gba àwọn tí ó ń fi ìtara retí rẹ̀ là. Hébérù orí kẹwàá nítorí òfin Mósè jẹ́ òjìji àwọn rere tí ń bọ̀ kì í ṣe àwòrán wọn gan-an òfin ṣe ìlànà nípa irú ẹbọ kan náà tí àwọn ènìyàn yóò máa rú lọ́dọọdún ṣùgbọ́n òfin kò lè sọ àwọn tí ń wá síwájú Ọlọ́run di pípé bí ó bá jẹ́ pé àwọn ẹbọ yìí ti sọ àwọn tí ń rú wọn di pípé ni wọn kì bá ti rú wọn mọ́ nítorí ẹ̀rí ọkàn wọn kì bá ti dá wọn lẹ́bi mọ́ bí ó bá jẹ́ pé ẹbọ tí wọ́n rú lẹ́ẹ̀kan bá ti wẹ̀ wọ́n mọ́ ṣùgbọ́n àwọn ẹbọ wọ̀nyí mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí lọ́dọọdún nítorí ẹ̀jẹ̀ màálùú àti tewúrẹ́ kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nítorí náà nígbà tí Kristi wọ inú ayé wá ó sọ fún Ọlọ́run pé. kì í ṣe ẹbọ àti ọrẹ ni ó fẹ́ ṣùgbọ́n ó ti ṣe ètò ara kan fún mi kì í ṣe ẹbọ sísọ àti ẹbọ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni ó ní inú dídùn sí nígbà náà ni mo sọ pé èmi nìyí àkọsílẹ̀ wà nínú ìwé mímọ́ nípa mi pé ọlọ́run mo dé láti ṣe ìfẹ́ rẹ. ní àkọ́kọ́ ó ní kì í ṣe ẹbọ àti ọrẹ tàbí ẹbọ sísun àti ẹbọ ìmúkúrò ẹ̀ṣẹ̀ ni ó fẹ́ kì í ṣe àwọn ni inú rẹ dùn sí àwọn ẹbọ tí wọ́n ń rú nìyí gẹ́gẹ́ bí ìlànà ti òfin lẹ́yìn náà ó wá sọ pé èmi nìyí mo dé láti ṣe ìfẹ́ rẹ èyí ni pé ó mú ti àkọ́kọ́ kúrò kí ó lè fi èkejì lílẹ̀ nípa ìfẹ́ ọlọ́run náà ni a fi yà wá sọ́tọ̀ nítorí ẹbọ tí jésù fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àwọn àlùfáà máa dúró lójoojúmọ́ láti ṣe iṣẹ́ ìsìn wọn láti máa rú ẹbọ kan náà tí kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nígbàkúùgbà ṣùgbọ́n òun ṣe ìrúbọ lẹ́ẹ̀kan fún ẹ̀ṣẹ̀ tí ó tó fún gbogbo ìgbà ó wá jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run níbẹ̀ ni ó wà tí ó ń retí ìgbà tí gbogbo àwọn ọ̀tá rẹ̀ yóò di àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó sọ àwọn tí a yí àsọtọ̀ di pípé títí láé nítorí ẹ̀mí mọ́ jẹ́rìí sí ọ̀rọ̀ náà fún wa ó kọ́kọ́ sọ báyìí pé. èyí ni májẹ̀mú tí wọ́n ò bá wọn dá nígbà tí ó bá yá èmi olúwa ni mo sọ bẹ́ẹ̀ èmi ò fi òfin mi sí ọkàn wọn n ó kọ wọn sí àyà wọn. ó tún ní. n kò ní rántí ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú wọn mọ́. nígbà tí a bá ti dárí àwọn nǹkan wọ̀nyí jì ènìyàn kò tún sí ìrúbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ nítorí náà ẹ̀yin ará a ní ìgboyà láti wọ ibi mímọ́ jùlọ tí ó wà lẹ́yìn aṣọ ìkélé nípa ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà titun àti ọ̀nà ààyè tí ó ti yà sọ́tọ̀ fún wa tí í ṣe ẹran ara rẹ̀. A tún ní àlùfáà àgbà tí ó wà lórí ìdílé Ọlọ́run. Nítorí náà, ẹ jẹ́ kí a súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn àti ìgbàgbọ́ tí ó kún. Kí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ọkàn wa mọ́. Kí ó wẹ ẹ̀rí ọkàn burúkú wa nù. Kí a fi omi mọ́ wẹ ara wa. Kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láìsí èméjì nítorí ẹni tí ó tó gbẹ́kẹ̀lé ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a máa rò nípa bí a ó ti ṣe fún ara wa ní ìwúrí láti ní ìfẹ́ àti láti ṣe iṣẹ́ rere ẹ má jẹ́ kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà àwọn mìíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí i pé ọjọ́ ńlá ọ̀hún súnmọ́ tòsí nítorí bí a bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn tí a ti ní ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ kan tí a lè rú fún ẹ̀ṣẹ̀ mọ́ ohun tí ó kù ni pé kí a máa retí ìdájọ́ pẹ̀lú ìpayà àti iná ńlá tí ó pa àwọn ọ̀tá Ọlọ́run bí ẹni méjì tàbí mẹ́ta bá jẹ́rìí pé ẹnìkan ṣá òfin Mósè tì pípa ni wọn yóò pa olúwa rẹ̀ láì ṣàánú rẹ̀ irú ìyà ńlá wo ni ẹ rò pé Ọlọ́run yóò fi jẹ ẹni tí ó kẹ́gàn ọmọ rẹ̀ tí ó rò pé nǹkan lásán ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi yà á sọ́tọ̀ tí ó sì ṣe àfojúdi sí ẹ̀mí tí a fi gba oore ọ̀fẹ́ nítorí a mọ ẹni tí ó sọ pé. tèmi ni ẹ̀san èmi yóò sì gbẹ̀san. àti pé. olúwa ni yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. ohun tí ó bani lẹ́rù gidigidi ni pé kí ọwọ́ ọlọ́run alààyè tẹ ènìyàn ẹ rántí bí a ti ja ìjà líle tí ẹ farada ìrora látijọ́ nígbà tí ẹ kọ́kọ́ rí ìmọ́lẹ̀ ìgbàgbọ́ nígbà mìíràn wọ́n fi ń ṣẹ̀sín wọ́n jẹ yín níyà àwọn ènìyàn ń fi ń ṣe ìrànwọ́ nígbà mìíràn ẹ̀wẹ̀ ẹ dúró láì yẹsẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ti jẹ irú ìyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ bá àwọn ẹlẹ́wọ̀n jìyà pẹ̀lú ayọ̀ ni ẹ fi gbà kí wọ́n fi agbára kó àwọn dúkìá yín lọ nítorí ẹ mọ̀ pé ẹ ní dúkìá tí ó tún dára ju èyí tí wọ́n kó lọ tí yóò sì pẹ́ jù wọ́n lọ nítorí náà ẹ má ṣe jẹ́ kí ẹ̀mí ìfọkàntán tí ẹ ní bọ́ nítorí ó ní èrè púpọ̀ ohun tí ẹ nílò ni ìfaradà kí ẹ lè ṣe ìfẹ́ Ọlọ́run kí ẹ bá a lè gba ìlérí tí ó ṣe nítorí náà bí ìwé mímọ́ ti wí. nítorí láìpẹ́ jọjọ ẹni tí ń bọ̀ yóò dé ní pẹ́ rárá ṣùgbọ́n àwọn olódodo tí wọ́n jẹ́ tèmi yóò wà láàyè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí èyíkéyìí nínú wọn bá fà sẹ́yìn inú mi kò ní dùn sí i. ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí wọ́n ń fà sẹ́yìn sí ìparun ṣùgbọ́n àwa ní ìgbàgbọ́ a sì ti rí ìgbàlà. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a ni yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.